الحمد لله الذي لا يتحول متحول إلا بإذنه ولا يتحرك متحرك إلا بقدرته جل جلاله وتقدست أسماؤه وتعالى جده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تعالى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وليعلم كل عابد وسائل وصائب هم وغم وحزن أن الله هو المستعان به لقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إياك نعبد وإياك نستعين عباد الله ومن الكلمات التي أمر الله بها لسؤاله لقضاء الحاجات وكشف الكربات لا حول ولا قوة إلا بالله هذه الكلمة كلمة عظيمة وهي ما تسمى بالحوقلة معناها عباد الله يحمل النفي والإثبات أي لا حول ولا قوة هذا النفي إلا بالله هذا الإثبات عباد الله كلمة لا حول ولا قوة إلا بالله لابد أن يعتني بها كل مسلم عند قضاء الحاجات ونزول الكربات والبلايا والأمراض والآلام ما شاء الله لا قوة إلا بالله عباد الله هذه الكلمة استسلام وتفويض إلى الله عز وجل واعتراف بالإذعان له لأن القوة بيده لتدبير الأمور ونسأله عز وجل أن يجعلني وإياكم من الفائزين بها ومن الداعين بها وأن يستجيب الله دعاءنا بها إنه على ذلك قدير أدوك يفهم ولو مباوا ولو مباتي أدوك يفهم ونان يوباتو جاكوي إنكاكم ليي قادة أبي قيلو ينداري ìkankan ò sí lè move láti ibì kan bọ́ síbì kan ìyípadà ò lè bá nǹkan kan nínú sẹ̀mí ẹ̀dá ìyípadà ò lè bá nǹkan kan nínú ètò ayé àfi pẹ̀lú agbára ọlọ́run ọba wa ọba náà tóbi púpọ̀ ọba Allah ọba tó jẹ́ pé òun nìkan náà lọ́ba tí ó jẹ́ gaba lẹ́rí gbogbo nǹkan ó dá gbogbo nǹkan tán ó sì kápá gbogbo ẹ̀ ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo tọ́lọ́n sọ fẹ́ni kọ̀ọ̀kan wa lóore ọlọ́mọgbà lọ́wọ́ wa ọba ilé iman ìdérí ìbádà àláfíà ara arísìkí àti gbogbo àwọn ìdẹ̀ra ìdẹ̀ra eríkèríkè ara àtàwọn ìdẹ̀ra tí àwòsàn ìmọ̀pọ́lọ́ ń ṣe dípò tá a dúpẹ́ rẹ̀ gbogbo ìlà dúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad ó bá gbogbo àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àǹjẹ́rìí a sì ń fi díẹ̀ múlẹ̀ ibi kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ sí kásìn lódodo lẹ́yìn ọba tó dá wa òun ló dá gbogbo nǹkan gbogbo nǹkan rí pátá ń júwe bíbi ọlọ́run ọba ni ọba náà lọ́ba Allah anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yìn ọdún sin ọlọ́run ọba wa yọ̀ọ́dà kẹ́ni kọ̀ọ̀kan wa kálẹ̀ kálẹ̀ sàkólé kan lérí la hawla wala quwwata illa billah àti ilé kẹlímà kẹlímà tó azima ẹ̀rí bí mo ṣe sọ yẹn ó tóbi ọlọ́mọba alágbé tóbi gbogbo tó bá tóbi tó lágbára nínú alámàríyàn nínú àwọn nǹkan téèyàn máa ń fọ̀ jáde lẹ́nu téèyàn máa ń sọ jáde lẹ́nu téèyàn máa ń tẹnu mọ́ òun náà ni la hawla wala quwwata gbogbo ẹni tí ń sin lọ́wọ́n ọba kò lè rọ́lọ́n sìn àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àfi pẹ̀lú agbára ọlọ́run òkúlù máàlìkì láàyè mùlùkù ilà bí ìdílé ṣe wọ́kọ̀ wọ́tì gbogbo ẹni tí ó di nǹkan kan mú bó ṣe kó kéré tó kọ́pọ̀ tó ọlọ́run ọba alá òun ló fún lágbára bẹ́ẹ̀ lílọ bíbọ̀ wa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni gbogbo ẹni tó bá níbànújẹ́ ẹni bẹ nínú wàhálà àfi pẹ̀lú agbára ọlọ́run àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa ọba yìí lọ́ba tá a máa wá náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ la hawla wala quwwata illa billah tusamma al-hawqala la hawla wala quwwata yìí ó ní wọ́n pè ní al-hawqala al-hawqala ẹ̀ miami nínú àwọn àdúrà tí èèyàn máa mójútó tí èèyàn máa ń ṣe ní gbogbo ìgbà bóyá nǹkan ti dá àfẹ́kọ́ bàjẹ́ agbọ́dọ̀ máa tẹnu máa la hawla wala quwwata illa billah ẹ̀rọ miami nínú àwọn nǹkan tó ti bàjẹ́ tá a fẹ́kọ́ lọ́wọ́ tún ṣe èyàn gbọ́dọ̀ máa tẹnu máa la hawla wala quwwata illa billah ẹ̀yìn bá ní ọgbọ́dọ̀ máa ṣe la hawla wala quwwata illa billah tẹ́yìn ọba ní ọgbọ́dọ̀ máa tẹnu máa la hawla wala quwwata illa billah torí kò sí nǹkan kan tí ó yí padà la haula kò sí tí ó yí padà illa billah àfi pẹ̀lú ìyànda ọlọ́run wala quwwata kò sí agbára kan tó lè jẹ́yìn orin téèyàn fẹ́ àfi pẹ̀lú agbára ọlọ́run ọba wa ibadallah la kò sí tí ó yí padà nínú sẹ̀mí wala quwwata ala tahawulihi ọ̀yẹ́dà kọ́tọ̀ amúrọ̀ ọlọ́run tó bá ti ṣetán tó wọn fẹ́ ṣe nǹkan kan lé ayé òun nìkan náà ló wọ́n fọ̀hún innama yakulu lahu kun fayakun wọ́n kàn sọ pé kíkan báyìí ọmọ rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ kíkan báyìí ọmọ yí padà yóò sì máa yí padà kíkan báyìí ọmọ látúnṣe yóò sì máa látúnṣe bóun bá ti wá sọ kò sí kinní kan mọ́ nínú gbogbo tọ́lọ́run kò sẹ́nìkan tó lè yí padà kò ságbára kan tó lè yí padà ìtí wọ́n ń pè ní la hawla wala quwwata illa billah òun náà ní agbára kan gbólóhùn kan tó tóbi tó jẹ́ pé ó kó nǹkan méjì sínú anaf èèyàn fi rọ́dànù gbogbo ntí ọlọ́run ọba aláàdá táwọn èèyàn rò pé ó lè yí nǹkan padà èèyàn rọ́dànù la kò sí tí ó yí padà wala quwwata kò sí ságbára kan tó lè yí padà nínú gbogbo agbára tó wà láyé illa billah èyí wọ́n fi yẹn nílẹ̀ fọlọ́hún ipe ọlọ́run àlá nìkan ọmọ ìyá mi indama tasalu Allah azza wa jalla bi la hawla wa la quwwata illa tara ajaiba gbogbo àtọ́ bá dúró lérí la hawla wa la quwwata illa billah lérí ọ̀rọ̀ rẹ lérí alámarí rẹ bóyá ń dá ni ọ̀fẹ́ kọ́ bàjẹ́ àbí ó ti dàrú ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ ọba aláàkọ́bọ̀ yí padà mọ̀ pé ó ti fẹ̀yìntì ọlọ́run ọba ọba aláà pẹ̀lú agbára kan ní àwọn agbára tí ọlọ́run bá aláà tó júwe fanabuwa muhammad sallallahu alaihi wasallam ibadallah ẹ̀yàn orísun ọlọ́run bá amaraláhu bí ha ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ anábì sálàyé fún wa anábì ní ká máa fi bẹ ọlọ́run líkọ̀dọ̀ ilẹ̀ hajjaj fún gbogbo àwọn bukata tí máa ń bẹ wájú wa àwọn kashmir kurubat àbáwọn àbànújẹ́ tí ń bẹ adil kalima gbólóhùn la hawla wala quwwata illa billah ó kéré walakin laha quwwatun azima agbára tọ́pọ̀ ọwọ́ fún wọ́wọ́ wa azil kalima hiya istislamu ìtumọ̀ ẹni pé ajuwájú sọ́ẹ́lẹ̀ wa tafwidun ila Allah àyàn ajú ọ̀rọ̀ wà lẹ̀ fún ọlọ́run wa i'tirafun bil iz'ani lahu àwọn àtàríbà fún àyàn àbábúrú fún àwọn fi rinlẹ̀ níwájú ẹ̀ wípé òun nìkan labádó nítorí pé kò sí nǹkan tí ó yí padà àfi pẹ̀lú agbára ẹ̀ kò ságbára tí ó fi yí padà lẹ́yìn agbára ọlọ́run ọba wa ọlọ́run bá ti sàánú yàn tẹ́yìn bá ti dúró ní eré gbólóhùn tá à ń sọ yìí èèyàn lè má dájú wípé àṣẹ ọlọ́run ọba alánìkan ni máa ṣe rí má ṣe má má jẹ́ bẹ́ẹ̀ má jẹ́ bẹ́ẹ̀ má ọwọ́ ẹnìkan ló wà ìbádọ́lá èèyàn rí sùn ọlọ́run ọba wa Allah biyadihi tadbir ẹ má jẹ́ nìkan tán yín mọ́ níbo ojú ti là èyí gbọ́dọ̀ tún máa ṣe yè méjì mọ́ nípa pé tani máa ń darí nǹkan tani máa ń yí nǹkan padà tani máa fún yàn ní nǹkan tani máa gba nǹkan lọ́wọ́ yàn tani máa mú yàn kúrò ní lẹ́fù kan sí lẹ́fù míì tani máa mú yàn kúrò nínú àárẹ̀ tani máa mú yàn kúrò ní òṣì tani máa mú yàn kúrò nínú ìbànújẹ́ tani máa mú yàn kúrò nínú ìdààmú ó ti dájú pé Allah nìkan ni ọba wa rí bẹ́ẹ̀ a máa wá pe ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn àwọn ọ̀rọ̀ tí wọ́n máa dùn mọ́ ọlọ́wọ́n ọba tọ́jú ọlọ́wọ́n ọba aláà yóò máa wá fi ṣe ń tàn fẹ́ fún wa ìbádọ́lá àyẹ̀rúsùn ọlọ́run àdéhìlì kẹ́lìmà láhùlà wàlá kọ́tà ìlà bìlà bó ṣe fúyẹ́ tó lẹ́nu yẹ ẹ̀rọ dídú ha wà ákìrò ha ẹ máa ka ẹ máa wí ẹ máa fi sin ọlọ́run ọba ẹ máa fi wá ojú rere ọlọ́run ọba wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí ni láhùlà wàlá kọ́tà kan yẹ ojú gbogbo orí tọ́lọ́run ọba aláàkóṣílẹ̀ ayé yìí lọ gbogbo tí gbogbo èèyàn máa ń wálé ayé pátá láhùlẹ̀ wàlá kùtẹ̀ ìlàbílà ẹ̀yọ̀ kan ọ fàdí lọ́dọ̀ ọlọ́run ọba ju gbogbo orí tọ́wà láyé lọ anábà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ yíwa yí pé ó wà nínú àwọn nǹkan tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa tá a máa fi ládàtọ́pọ̀ ládàtọ́pọ̀ yìí owó tayé ọ̀ràn àfikọ́ ọlọ́run ọba aláàkóbò fún yà ó ju owó ayé lọ ó ju gbogbo dúkìá ayé lọ àfàwà abu musa al-ashari ọlọ́run ọba yọ́nú sí abdullahi bin qais lórúkọ wọn níjọ́ kan anabi sàlàyé anabi ni ya abdullah wa abdullah ibn qais ala adulluka ala kanzin min kunuzil janna ó jẹ́ kí n tọ́ka rẹ sí pẹpẹ ọ̀rọ̀ kan nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ tó wà nínú àlìjánná òun náà ni àwọn nǹkan téèyàn ó ṣe téèyàn fi rí oore tó pọ̀ nínú àlìjánná àfàwà abdullahi ibn qais wọn tẹ́tí ànábì ọmọ pẹpẹ ọ̀rọ̀ náà pẹpẹ ọ̀rọ̀ ní nǹkan tó válù ni wọ́n kó billions of dollars wọ́n kó sínú yàrá kan àbí billions of naira wọ́n kó sínú yàrá kan wọ́n sọ fẹ́nìkan pé sórí gbogbo tó wà nínú pẹpẹ yẹn ìwọ lọ ní o ẹ̀mí rẹ̀ balẹ̀ pé gbogbo tó yẹn fẹ́ ń ṣe ilé ayé lókùn tó wọ́n máa ṣe kíni tó wọ́n máa ṣe báyìí torí pé ọwọ́ àwọn ti ti owó ńlá nítorí wọ́n wà nínú àlìjánà nínú orí nínú kẹ́ ó ju owó tá a ná yẹn lọ àdàbí wàá sọ fún abúlé abúlé káyìsí pé ó jẹ́ kí n júwe fún ọ nǹkan kan tó wù í tọ́lọ́wọ́n fi fún ọ ní gbogbo oore tó wà nínú àlìjánná afọwọ́ abdullahi ibn qais wọ́n tẹ̀sí anabi ní la hawla wala quwwata illa billah anabi la hawla náà tó bá dìtẹ̀ ní wọn la hawla wala quwwata illa billah ọlọ́run bu àwọn oore ńlá téèyàn fẹ́ máa darúkọ ọlọ́run téèyàn fẹ́ máa ṣe síkiri nínú àwọn nǹkan téèyàn máa fi ń bẹnu lóru lọ́sàn-án oníkéèyàn máa kí ọlọ́run mẹ́wàá ìpìlẹ̀ haúlà kò sí tí ó yí padà wàlá quwwata kò sí ságbára tó lè yí kan padà nílé ayé àti lọ́run illa billah àfi pẹ̀lú agbára wọlọ́run nìkan inú ọlọ́run máa dùn ọlọ́run máa wá bu orí ńlá fún yàn sínú iṣẹ́ rẹ̀ yàn tóbi jọ alìkìyàmà èèyàn wà bá nínú àlìjẹ́nà la haula wàlá quwwata téèyàn ṣe kọlọmọsá jẹ́ pọ̀ nínú àwọn ọ̀rán ti wa Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ní alimali ọlọ́mọba ní ẹ̀rí owó walbanun àti àwọn ọmọ tẹ́m̀bí zinatul hayati dunya ọlọ́mọba ní ẹ̀ṣọ́ ayé ni ti ìmọ̀ gbogbo yín láti ní gbogbo àwọn tí a ti ní ọlọ́mọgbà lọ́wọ́ wa gbogbo àtà àti ní kọlọmọsá ìfún wa ọlọ́mọba ní walbaqiyatus salihah ọlọ́mọba ní ẹ̀wà èyí tí ó sẹ́kù fún yín tẹ́ bá jáde láyé khairun sawaban òun lóore ju owó lọ ó sì lóore ju ọmọ lọ wa khairul amala òun sì lóore nínú tí èèyàn máa rán kan lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí wọ́n ní nǹkan náà tó lóore ju owó lọ tó lóore ju ọmọ lọ tó lóore ju gbogbo dúkìá tí èèyàn máa ń kọjọ nílé ayé lọ anabi wájú rẹ̀ anabi ní albaqiyatu salihah anabi ní subhanallah kọ́ ọ ma sọ pé subhanallah walhamdulillah. ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ọlọ́mọ sáájú ọlọ́run fún aláti máa wí eléyìí ó di gbogbo ayé táwọn èèyàn ń lé lọ torí tó rí lábẹ́rẹ̀ tó bá ti ṣe tán ó di gbogbo tí ń bẹ́lẹ̀ ayé yìí lọ albaqiyat ní kó jòkó lóru kó jòkó lọ́sàn-án lásìkò tó fírí kọ́mọ́tí subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah mímọ́ fọ́lọ́wọ́ bá wa ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa kò sí ọba tá a lè ṣe tó sì lẹ́tọ̀ọ́ sí sìn lódodo lẹ́yìn ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wa ló tóbi jù kò wá sí tó yí padà kò sí tágbára tó lè fi yí padà fi pẹ̀lú agbára ọlọ́wọ́ bá wa ìbádàlá ẹ̀yìn ọdún sin ọlọ́wọ́ bá wa ya abudallah mo pòwẹ́rú ọlọ́wọ́ wọ̀yà amatallá lọ́kùnrin wa àti lóbìnrin wa la hawla wala quwwata illa billah ìyá àwọn olùta hawuli minal ma'asiyati ila ta'a iná lọ́wọ́ máa tẹnumọ́ tọ́lọ́wọ́ bá aláwọ̀ fi yí ọ padà tí ó fi tún ọ Eh, àwọn afá ni aksiru min la hawla wa la quwwata illa billah máa tẹnumọ́ la hawla wa la quwwata illa billah la hawla wa la quwwata illa billah gbogbo àti ṣètọ́n tó bá wá bá ọ ọyá tó ṣe léyìí tó ṣe léyìí tó ṣe mọ̀ pé hey lẹ́yìn tí mo fẹ́ ṣe yìí ìbínú ọlọ́run ló kù wọ́n ní gbára rẹ̀ lọ́wọ́ ṣètọ́n pẹ̀lú kọmọ tẹnumọ́ la hawla wa la quwwata illa nǹkan kan ò lè yí padà ìyìn lè rí nǹkan kan ṣe mo wá bẹ̀wọ̀ ọlọ́run ọba ọba tó jẹ́ pé gbogbo nǹkan ló wà lọ́wọ́ rẹ mọ́sẹ̀ yí mi kúrò nínú ẹ̀ṣẹ̀ yìí yí mi lọ síbi kí n máa tẹ̀ láṣẹ ìwọ ọlọ́run ọba wa la hawla wala quwwata illa billah a'unu lil mushibi ala tí wọ́n bá ń pẹ̀rù lọ́wọ́ tí wọ́n bá ń pẹ̀rù lọ́wọ́ tí wọ́n bá débi hayya ala salah ẹgbọ́n tá anábìnrin ká máa wí anábìnrin ká máa sọ pé la hawla wala quwwata kí ni bàtàn láàrin ọ̀rọ̀ tá a sọ yẹn pẹ̀lú ohun tí wọ́n ń pè òun náà ni pé o ò lè lọ mọ́síjìdì o ò lè lọ mọ́ṣáláṣí o ò lè rúkú o ò lè fèrè kanlẹ̀ àbí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ tí wọ́n bá ti wá pè ní pé hayya ala ọwọ́ afárá ìlọ́lọ́n lọ́wọ́ tó ọlọ́run ọba o mọ́ṣá ìran mi lọ́wọ́ o la hawla wala quwwata illa tó bá sì ti wí tábà yìí ìrànlọ́wọ́ ẹlòmí ti gba ìsìlámù látọdún gbọ́n han wọ́n máa ń pèrún yọmọ sí nǹkan mi lọ ni torí ilé ayé àti owó àti eré tá à ń ṣe ni mo ń kún wa lójú dùnrún lọ àdámi sì mọ̀ pé irun yìí òun náà ni ọ̀la wa tábàtí jáde láyé ẹ wá mọ wárán lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba aláàkó lè mú yín máa kírun kọ́lọ́run ọba aláàkó lè ṣe dídìde láti kírun nírọ̀rùn fún yín ni wọ́n fi ní tẹ́mátì ní ayé alásọ́lá kanílá haúlá wàlá quwwata illa billah anábì muhammad sallallahu alaihi wasallam anábì idha qala al-mu'adhdhin hayya ala as-salah anábì ní gbogbo àti apẹ̀rún tó bá ní hayya ala as-salah ẹwà kírun ẹjẹ́ kírun fa yaqulu al-mujib anábì lẹni tí ń dá mu'adhdhin lóhùn láti bẹ̀rẹ̀ ìgbà tó ti bẹ̀rẹ̀ sí pẹ̀rún fa yaqulu al-mujib kọ́yà sọ pé la hawla kò sí tó yí padà wàlá kò wọ́ta kò sí agbára tó lè fi yí padà illa billah àfi pẹ̀lú agbára ọlọ́run fa idha qala hayya ala al-falah tí ẹni tí ń pẹ̀lú bá ní ẹwà là ẹwà jèrè nínú òrùn lèrè wà gbogbo tó ń ṣe lásìkò òrùn bá tọ́tọ̀ bá kírun kò ṣeré mbẹ̀ mọ́ èrè gangan tó yẹ máa ń jẹ nínú òrùn ni ẹwà jèrè hayya ala al-falah àdébìlẹ̀ ni tí ń gbọ́ ohun ẹni tí ń pẹ̀lú tí sì ń da lóhùn kọ́yà tètè sọ pé la hawla wala quwwata illa billah èrè tó ní ká wá jẹ yìí kò sẹ́nìkan tó lè lọ́bẹ̀ àfẹ́ntọ́lọ́ bá ìtumọ̀ ní kí mo bẹ̀wọ́ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ mọ́sàájì irun yóò rọrùn fún mi kí n lè jèrè ń bẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sàáfẹ́ asúnà àwọn tí ó jèrè allahumma ij'alna minal muflihin ولا تجعلنا من المفسدين إنك على كل شيء قدير فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا بأن لا حول ولا قوة إلا بالعون لفتح أبواب الرزق المصفدة لأن الله سبحانه وتعالى يفتح أبواب الخيرات والبركات بلا حول ولا قوة إلا بالله نسأل الله عز وجل أن يجعلنا وإياكم آه، من الذين ينالون هذا الخير العظيمة إنه على ذلك قدير أدوك لدعوه وباوة ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́mọ bá nàbùwà Muhammad àtàwọn alẹ́ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àjẹ́rì à ń fi díẹ̀ múlẹ̀ ìpín kọsọ̀bá tó yẹ kásìn tó sì lẹ́tẹ̀ sí ẹ̀sìn wà lẹ́yìn ọlọ́run ọba wa anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yìn orísun ọlọ́run wa min nínú àwọn kan tó yẹ ká lè dì mú ká sì mójútó òun náà ni ká máa rí pé à ń ṣe la hawla wala quwwata illa billahi púpọ̀ lójúmọ́ nítorí pé ó wà nínú àwọn okùnfà tí ọlọ́run fi máa ń sínú àrísìkì fún yàn tí nǹkan bá ti lé ọkọjà kalẹ̀ orí ìta òjòkó ń sọ̀bù òjòkó lẹ́nu iṣẹ́ ọ̀fọ̀wọ́lẹ́rán tẹlifíṣọ̀n má dákẹ́ o má dákẹ́ o gbogbo ń tọ́ bá ti dáwọ́lé òní lójútùú má dákẹ́ o ẹni tí òjò lójútùú lọ́lọ́hùn ẹni tó lè padà dùn ọ́nú lérí ẹ̀ náà lọ́lọ́hùn ló pé la hawla wala quwwata illa billah àwọn sálàfù sálẹ̀ wọ́n ní ẹni máa ń tẹnu ma pẹ̀lú ẹ̀mí ìfẹ̀mí ìfẹ̀mí ìfẹ̀mí darí tí ń wí ọlọ́wọ́n bá aláwo sínà nítorí fẹ́ kọ́ ọlọ́run báwọn yí padà yẹn ọlọ́run yí padà gbogbo àwọn tí wọ́n lọlé alájò pátá tí wọ́n lọ ọ̀dà àwọn fóun jálàbí ẹlẹ́bọ wọ́n fẹ́ kí nǹkan yí padà ni wọ́n fẹ́ kí nǹkan yí padà ni. ṣẹ́dá ni tí ọlọ́run fẹ́ bá ń yí padà gan títí ẹ̀ títí ẹ̀ tara tiẹ̀ kò tí ì rí yí tọ́ba rí iṣẹ́ tí ń ṣe yẹn kí wọ́n máa ṣe yóò wù náà kó náà ló kú ní lẹ́fù tó wà yẹn lẹ́fù ká máa já ewé ká máa gún èpo ọ̀bọ ká máa gún erí nàkí lẹ́fù yẹn gbọ́ wà kò rí tara rẹ̀ yí dípò tó wà yí tiẹ̀ ọ̀bọ ò lè yí kádàrà rẹ̀ ìgbín ò lè yí kádàrà rẹ̀ awọ gala awọ kìnìún ẹ̀hìn wàhálà ń takùn gbogbo àwọn kan kí nǹkan tí wọ́n ní kọ́ máa lọ lè wákàtí yẹn kò sí nǹkan kan tó lè yí padà àṣejẹ́ ọ lè sọ ọ́ dolówó ọkàn wọ náà ni kò sí nǹkan kan tó lè yí nǹkan kan padà fún ìgbà ọlọ́run ló dáa kígbà ó yí padà ọlọ́run nìkan ló wà fi máa ń kí ọlọ́run pé la haula wala quwwata illa billah kò sí tó yí padà wala quwwata kò ságbára kan téèyàn máa ń tara bọ̀ ọkàn wọ ẹgbẹ́ awọ́ tó gbàbẹ̀ lọ́nu náà ni. ṣe gbogbo àwọn tán kó lẹ́kẹ̀ẹ́ sọ́wọ́ yẹn tálíkà gbogbo wọn ya ayuwa nas ọlọ́ni mọ́lá ni mo pé gbogbo ẹ̀yin omi ìyàn antumul fuqara ila Allah ọlọ́ni gbogbo ilẹ̀ ní bùkátà sọlọ́run kò sẹ́ni tó nínú yín wallahu wal gani ó ní Allah nìkan lọ́bọ̀ lọ́rọ̀ ọkàn dàmúdàmú fásitì wọ́n padà wá rí pé ìtọ́lọ́run ah, fẹ́ ṣe náà lọ́ padà wá ṣe <laughs> tí ìbá ti jẹ́ mùsùlùmí gbàgbọ́ pé wọ́lọ́ nìkan wa iyyaka nasta'in tábà sì ní ìdìyàn lọ́wọ́ lérí alámọ̀rí wa ọ̀dọ̀ Ọlọ́run la wà o nítorí ìjà láàrin àwọn àfáà súnà àtàwọn àfáà ẹlẹ́bọ ńlẹ̀ Yorùbá ọ̀rọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in àwa tẹ̀ pa síbẹ̀ pé àníṣẹ́ gbogbo téèyàn ń wá nílé ayé èyàn máa ń rí lábára àdúrà téèyàn bá ti nígbàgbọ́ tó sì ń ṣàdúrà tẹ̀lé kó sè àwọn tó ń sọ pé irọ́ kò pọ́sibù kéèyàn rówó àfikún sógun èyàn lè dọlọ́là àfikún tẹ́ǹdì èyí tọ́lọ́n bá fẹ́ tọ́lọ́n bá fẹ́ ni tọ́lọ́n bá fẹ́ yẹn ní ṣáájú bẹ́ẹ̀ nìkan bá lóun ṣe kankan ọlọ́run ti fẹ́ kó tó dáa lójú kó ní kíní yẹn gangan kọ́ sọ́dọ̀ lówó torí kò kò sí nǹkan kan tí ó ní agbára tó lè fi yí nǹkan padà fún yàn lẹ́yìn Allah ìtìjà la hawla wala quwwata illa billah ìnìyẹn ẹjẹ́ àtàjí bọ́ bá dọ̀rẹ́ ọlọ́run ọba ó rí gbádùn ó rí gbàdúrà tó bá súnmọ́ ọlọ́run ọba ó gbádùn ọlọ́run tó bá sì jìnnà sọ́lọ́run ó jìyà ọlọ́run abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah ọwọ́ ni táàmà ń tẹnumọ́ tí gbà bá lé tí ọlọ́run bá ń yí padà ẹgbẹ́ mi ń ṣe nǹkan báyìí mi ò rí kan sí látijọ́ yìí látijọ́ yìí mi náà mọ̀ náwọ́ náwọ́ ọwọ́ mi ò tó ọlọ́run ṣàánú mi wọ́n ti sàrẹ̀wọ̀ látán sáàmà pé la hawla wala illa billah ní ṣọ́ọ̀bù rẹ̀ nídìí ọjà rẹ̀ kọ́sọ́mọ̀ wa wọ́n kọjá lọ́wọ́ tó ń dá padà fún fáwọn ọ̀rọ̀ ah ọ̀dọ́wọ́ rẹ̀ kọ́ mọ́ sọ pé la hawla wala quwwata illa billah wọ́n máa fi sọ fọ́lọ́wọ́n ọba pé wọ́n ọlọ́wọ́n ọba àníṣẹ́ èmi gbà pé kò ságbára kankan nígbà tí yóò sí wọ́n lò fún mi tó bá sì lágbára láti fún mi kò sí kankan tí yóò di lọ́wọ́ <laughs> ìgbàgbọ́ tó máa fi ṣe la hawla wala quwwata illa billah ni ó tó máa wá máa fi rìnlẹ̀ fún ọlọ́wọ́n ọba pé wọ́n ọlọ́wọ́n ọba wala quwwata èmi ò wá ní agbára kankan tí mo tún bèlè fún mọ́ lẹ́yìn kí n máa wọ́n ń fi bẹ̀ ọ́ wípé ìwọ ọlọ́run ọba orí kọ́kọ́ mi pé ń lágbára mi mọ́ṣá ṣínà fún mi ọmọ ya Allahu wal fatah ọlọ́run ọba lọba tí ṣínà wọ́n rọ̀ zak olóba tí ń fún yàn láti ṣèkì wal gani olóba tí ò ní bùkátà tó ní tí fún yàn ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ̀ rẹpẹtẹ mọ́jà kan tó ń bẹ tí o ti fún ọ yọ padà fún ọ nǹkan kankan ló ń tí wọ́n mà tí òjò tètè fún ọ tó bá sì fọ́ ẹ màkó nìkan ló fọ́ mọ́ wá tẹnumọ́ la hawla wala quwwata illa billah kí ìgbà rẹ̀ ọmọ tó yí padà mọ́ o torí ààrẹ ni ti ń fún yàn lánàá tó jẹ́ pé òun ni wọ́n ti wọ́n ń fún lè níjàmbá ẹni tí ń bọ́sọ sí yàn lọ́rùn lánàá òun ni wọ́n ti wọ́n ń bọ́sọ sí lọ́rùn lẹ́ni ẹni tí wọ́n lọ lè bá lánàá òun ni tí wọ́n lọ lè bá àwọn èèyàn kígbà ọmọ yí padà kéré pé ọmọ àlewẹgbé kèsì pé ọmọ àtọ́dọ̀ àwọn jẹ́là bí afẹ́ ilé bọ́ọ̀lù ẹ̀fẹ́ dákun ẹ̀ má jí ń bọ́lẹ̀ owó ìdílé owó ìdílé o ẹni gbé ọ̀gá náà ló lè sọ ọ́ kalẹ̀ kí lọ́mọ tẹnu má bàbá olówó <laughs> àwọn tó kàwé pọ̀ àwọn tó ní láárí wọn ò tó nǹkan oyin àwọn tó àwọn tó ní sàtífíkẹ́tì pọ̀ àwọn tó ríṣẹ́ ò tó nǹkan ọmọ sọ fún ọlọ́run pé ọlọ́run èmi ò lágbára kankan wọ mo wá bí ọ̀pọ̀lọpọ̀ agbára rẹ pé nígbà tí ń wa nkúkú tara bọ agbára kankan ìwọ náà ló fún mi agbára náà mo wá fi bì ọ mọ́tì ń jó yí padà sáìdà ìwọ náà máa tẹnu máa la hawla wala quwwata illa billah ọmọ yín tọ́jẹ́ pé ń ṣe àìdá tínú yóò dùn bẹ́ẹ̀ bá ti rántí ẹ̀ ẹ máa ní la hawla wala quwwata illa billah tó wọ́ lọ́hùn ó lè yí ọmọ náà padà àfi tó bá wọ̀ kò sẹ́nìkan tó lè yí padà àfi bá ṣetán èmi ò lè yí ìyá rẹ̀ ò lè yí bàbá rẹ̀ ò lè yí ẹnìkan ò lè yí ọkàn lọ́wà ìwọ lọ́mọ ibi tọ́kàn wà ọkàn náà ọwọ́ ẹ̀ ló ṣe wà bá mi yí padà la hawla wala quwwata illa billah ọmọ ọmọ tẹnu ọmọ kàn náà ni òòrí dùnú ọkọ òòrí dùnú ọmọ la hawla wala quwwata illa billah gbogbo lè ṣe ni gbogbo nǹkan tó bá ti sábà ó pé ọlọ́mọ fẹ́ kó yí padà ọmọ la hawla wala quwwata lọ́mọ sà <laughs> àwọn ọ̀tá tí wọ́n bọ̀ lọ́ọ̀kan ọwọ́ sáà máa sọ pé la hawla wala quwwata illa billah àwọn tí wọ́n bọ̀ yìí aburú náà fẹ́ ṣe o wọ́n lọ́wọ́ bá o mo fi agbára rẹ̀ bẹ̀ wọ́n la hawla wala quwwata ọfẹ́ lọ lè bẹ́ẹ̀ nìkan tí wọ́n ní ó lè dọ̀rọ̀ ẹrú wọ́n wá sọ fọ́lọ́n pé wọ́n lọ́wọ́ bá ọwọ́ rẹ̀ lè tó wà o arákùnrin náà bọ́ọ̀bá ti ń lọ lè bá ọmọ ní la hawla wala quwwata illa billah òun lágbára ìwọ́lọ́ náà lágbára àmágbára ti wọ́lọ́ ń dútì ẹ̀ lọ la hawla wala quwwata illa ìyàwó ràn bí lọ́wọ́ wọ́lá máa ń pe fóònù àfáà máa ń pe fóònù àwọn èèyàn káàkiri ẹ̀dákun ẹ̀dákun kí ló dé tí wò lè máa sọ la hawla wala quwwata illa billah láta àkótó sínú tó wọn là náà àtọ̀sán àtòrò kìí sùn kìí sì rẹ̀ ìyàwó rẹ̀ ń robí lọ́wọ́ láhùlà wà lákòótẹ́ ilá abilá ọmọ tẹnumá ìyá tẹ̀ ń robí náà wọn náà wọn sọ láhùlà wà lákòótẹ́ ilá abilá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì lọ́tún lóṣù ẹ̀yin náà wọn bá sọ wẹ́rẹ́ ní obì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa ẹ̀yin máa ọlọ́run fi agbára sínú kẹ́lẹ́mà yẹn débi pé yadhabu Allahu biha al-humum wal-gumum inú rẹ̀ ń bàjẹ́ èso wa ń sọ fún ọ pé òkú pokùn so ah. àbí pínlẹ̀ tó wá ń ṣe láyé gbogbo ẹ̀ títàn kọ̀tán o ó kù sọ́dọ̀ ọlọ́ sáàmà tẹnumọ́ la hawla wala quwwata illa billah al-waswasul qahari èròkérò nǹkan wá súnmọ́ ẹ̀mí rẹ̀ ó kù lọ́la ẹ̀yàn wọ́n máa ní la hawla wala quwwata illa billah èyí tó ń sọ yìí mi ọgbọ́n mọ́ tọ́lọ́n bá ti fẹ́ kò sí nǹkan tí ó yí padà àti pẹ̀lú agbára ọlọ́run ọba wa la hawla wala quwwata illa billah ọlọ́run máa fi ń dáńtọ́ bá sọnù padà ọ̀kan nínú àwọn sahaba wọ́n korúkọ ẹ̀ ní Awf ibn Malik ó lè bójú sí ọlọ́run ó ní asal aduwu ibni ó ní àwọn ọ̀tá ọmọ ti mú ọmọ mi wọ́n ti mú lóko ẹrú wọ́n ti mú lẹ́rú bó mo fẹ́ sí báyìí ọmọ kan ti mú ní náà wọ́n ti mú lẹ́rú ìrìn mọ́ anábì ní tẹ́kìlá bẹ̀rù ọlọ́run wasbir sí sùúrù wa akthir la hawla wala quwwata illa billah wa satanuma la hawla wala quwwata illa billah fa fa'ala dhalik wa bẹ̀rẹ̀ sí wí ọ bẹ̀rẹ̀ sí wí lọ́ba tàbí lọ́ba wọ̀ọ̀kan fayidha ibnuhu qad yati ilayhi lọ́ba rí ọmọ rẹ̀ tí ń bọ̀ lọ́kàn ọ̀kan náà kan ọmọ rẹ̀ sọnù ó sunkún sunkún sunkún ó wá lọ́lẹ́bọ̀ kan ní àwọn obìnrin ẹgbẹ́ tọ̀hún ní kí ló dé tọ̀ tẹnumọ́ la hawla wala quwwata illa billah tí nǹkan bá sọnù la hawla làá máa ń wala quwwata illa billah ọlọ́run fi agbára yẹn mú padà gbogbo ibi tó wà kọ́ wà ọlọ́run fi agbára yẹn fà wá padà ọwọ́ bẹ̀rẹ̀ sí tẹnuma ọtẹnuma ẹni tọ́mọ rẹ sọnù yìí arábìnrin yìí ọwọ́ lọ lọlẹ̀ kí ọ̀kan náà àwọn ọ̀rẹ́ míì náà àwọn ọ̀rẹ́ rẹ̀ míì ọ sáré pé ara rẹ̀ ti yá ẹni tí ń ronú tẹ́lẹ̀ ojú rẹ̀ tutù ó ní ọ̀dà pé ẹ ti rí ọmọ tí ẹ ń wá ọlọ́run ò ti rí àmọ́ òun nígbàgbọ́ nínú la hawla wala quwwata illa billah àfi tí agbára mi máa tún bẹ ní agbára ọlọ́lọ́kù ó sì bẹ̀rẹ̀ sí ìwé bẹ́ẹ̀ ó jáde ikú ọlọ́dọ̀ rẹ ọ̀rẹ́ rẹ sìn ń lọ bó ṣe pàdé ọmọ rẹ lójú ọ̀nà la hawla wala quwwata illa billah bí dúkìá bá sọnù a máa ṣe ọ̀padà rí tọ́lọ̀ bá rí pé orí ń bẹ́ ń rí la hawla wala quwwata illa billah agbára wà ń bẹ̀ pé èmi oríṣiríṣi kan téèyàn máa ní téèyàn tẹnumọ́ la hawla tọ́lọ̀ ní padà bí abùkátà náà ọbẹ̀ lérí ààrẹ sọ pé la hawla wala quwwata illa billah dókítà gbìyànjú ni nígbà mí ga àwọn gan wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe wọ́n ní ẹ̀gbọ́ ẹ̀lẹ́ fẹsẹ̀ létọ́ àrójúfẹ́ mọ́ tí wọ́n bá ti gbé nǹkan kúrò lọ́sibítù wájú ọlọ́run bá lókù o wájú Allah lókù o <laughs> tọ́ bá yìí lọ́bù mí tí wọ́n sọ fún ọ pé òòsà kan ní ó mú kó ah, òfò ní o kọ́lọ́mọjà bá wọn ṣe o alábàáníyọ́ sábà nílá hawla wala quwwata illa billah kò sí ní ó yí padà kò sí agbára tó lè yí padà lẹ́yìn agbára ọlọ́run ìtumọ̀ aláhùlá wàlá kọ́tà ìlà bìlà ìmọ̀ jẹ́ kéèyàn lókun la gbogbo ẹ̀ tí máa ń rẹ̀ sí tí máa ń rẹ̀ ọ́ sí wọ́n ti rìn díẹ̀ ó jókòó díẹ̀ ẹ láhùlá wàlá kọ́tà ìlà bìlà má tẹnu ma ọlọ́run kò fún ọ díẹ̀ nínú agbára tó wà lọ́wọ́ agbára pọ̀ lọ́dọ̀ ọlọ ìsàlẹ̀ ni wọ́n fi flat test tó bá fẹ́ lọ lè kí àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ lókè bàbá yẹn ọmọ wa ọmọ gun staircase yẹn ọmọ wa gun díẹ̀ díẹ̀ wọ́n sáré pé bàbá sàn sọ pé la hawla wala quwwata illa billah la hawla wala quwwata tí wọ́n ti gbọ́ la hawla ọmọ pé bàbá ń bọ̀ ni níjọ́ kan nìyẹn ọ̀kan wá pé bàbá pé bàbá kí ló dé pé bàbá fẹ́ gun staircase lẹ́ẹ̀mọ́ sí la hawla wala quwwata illa ó ní ataqawwa biha ó ní la hawla ní ìrànmí tí n bá ti ní la haula wàlá quwwata illa billah egun mi ó sì tún dé egun mi ó tún lé sí ọmọ ìyá mi má fà láàlẹ́ o aláìlọ́dá o <laughs> ó ní kánà lọ́dá nígbà tí ń dá o ọ̀rọ̀ rẹ owó ẹ̀ lọ́wọ́ kọ́ ló mọ́ sàfẹ́ nìkan kan wà lálàáfíà ọba jẹ́ gbèsè má tẹnu má la haula wàlá quwwata illa billah kò sẹ́ni tó lè bọ́ sán àfi kọ́ lóun sínà fún okùn ẹrú tó wà yẹn bá jẹ́ gbèsè ó ti bọ́ sókùn ẹrú ọlọ́run nìkan ló lè yọ okùn kúrò lọ́rùn yàrá la hawla wala quwwata illa billah ní ma jẹ́ kádùn àyàn ó tètè gbà ẹni bá ń tẹnu ma púpọ̀ àdúrà ó tètè ma gbà àmọ́ ó ní májẹ̀mú méjì àbí sábàbí méjì tí ma fi ń ṣiṣẹ́ fún yàn alákọ̀ọ́kọ́ ìgbà tó o bá ń wí májẹ̀mí rẹ̀ ó ṣeré lọ síbi kankan ní ó fi dákọ̀ ọmọ túmọ̀ rẹ̀ ó máa fi ẹ̀mí tẹ̀lé nítorí sí kíni kò sí tí ó yí padà ẹ̀mí rẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀ ọ̀la kò wọ́tá kò sì sí agbára tó lè fi yí padà illa billah lẹ́yìn agbára ọlọ́run nìkan ọmọ wa fẹ̀mí ọmọ fi rò ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ káàdọ̀ àdó tètè gbà òun náà ni pé kọ́ ọmọ tara rẹ ìtumọ̀ ẹni pé wọ́n lágbára kankan nínú yàrá rẹ mọ́ o lẹ́yìn ìgbà tó o ti ń sọ fọlọ́wọ́n bá pẹ̀lú ẹnu rẹ ìpè agbára rẹ nìkan ní máa yí nǹkan padà gbogbo agbára èso agbára ogun agbára ogun eléyìí lọ lè tọ́jú ẹ̀ eléyìí máa lò eléyìí máa mú ọ̀dàánù tó bá dàánù ló torí àṣírí tí ń bẹ lára la hawla wala quwwata illa billah àmọ́ àwọn sọfọ́lọ́ ń pẹ̀lẹ́nu rẹ pé la hawla wala quwwata illa billah kò sí tó yí padà kò sí agbára tó lè yí padà àfagbára ọlọ́run ó sì mọ̀ pé agbára kan bẹ nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ọ̀n tara rẹ̀ ni ọlọ́run padà tú àṣírí rẹ̀ ọlọ́run padà sọ fún ọ pé òun lálágbára torí pé ọ padà yá ọlọ́run wa kẹ́yìn sí ọ nǹkan wa dàrú gbogbo tó wá dì sínú yàrá ìkọ̀wá nígbọ̀lẹ̀ ó padà wá dànù náà ni àmọ́ ò ní ládàmá torí pé ọ̀gbọ́lọ́wọ̀n bá lágbọ́ gbàpọ́lọ́run nìkan lálágbára kò sì máa wí àbẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa àbẹ́ pẹ̀lú la hawla wala quwwata illa billah erédèdè wa ọlọ́mọ́sà bá ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn tí wọ́n máa darí wa ọlọ́mọ́sà sí wọn lẹ́ni rẹ̀ àbẹ́lọ́ pẹ̀lú agbára àti àánú rẹ̀ àfi la hawla wala quwwata illa billah àfi bẹ́ẹ̀ gbogbo yìí tí ń pẹ̀lú kọ̀ọ̀kan wálé kún ọlọ́mọsà àpàwálẹ̀ rìn bẹ̀ àfi la hawla wala quwwata illa billah àfi bẹ̀ ọlọ́run gbogbo yìí tí ń pa wálẹ̀ rìn tọ́lọ́run sí fún ata àti dìmú ọlọ́run mọ́dí àtọ́mọ̀ sọkúndì rẹ̀ àfọlá la hawla wala quwwata tó ti tó ní ọ̀rọ̀ wa ọlọ́mọdé tún dàrú mọ́ o àfọlá la àfi bẹ̀ ọlọ́run èyí tí ó ti tó ní tó